kò sí wa láti máa kọ́ orin ti ìgbàanì ògo fọ́lọ́run hallelujah a ò fi gbàgbọ́ kọrin náà sókè kíkan ògo fọ́lọ́run hallelujah ọmọ ọlọ́run ni ẹ tán láti máa bú sáyọ̀ pé ọ̀nà yíyé wá sí ọkàn wa ṣáà rẹ̀ nígbò ṣe a òde a fi hàn báwa ológo ògo hallelujah aleluya abala gbọgbọ́n náà ni mo bọ́ sí báyìí pẹ̀lú ìránṣẹ́ ọlọ́run àlàyé tí wọ́n máa bá wa sọ̀rọ̀ ọlọ́run lórí ètò lénìí wọ́n á tún fi ọ̀rọ̀ ọlọ́run wọ́n á fi bọ́ wa á ṣe ọkàn wa lóore á tún ṣe ọkàn wa láǹfààní pàápàá wọ́n ní àǹfààní láti ṣe àfihàn bàbá mi nínú olúwa bishop Israel Àìgbè láti ìjọ Christ Soldier International Ministry tó wà ní ìlú Àkútè ẹ kú jókòó sà bàbá wa. ẹ ṣe olóòtú. ẹ káàbọ̀ sórí ètò Ògo Ìgbàlà. ẹ kú ilé. ẹ yan nítorí pé a pè yín ẹdẹ wá àdúpẹ́ ilé àti ọ̀nà tẹ́ sílẹ̀ kò ní dàrú. àmín o. níbà yẹn bá mi mo fẹ́ kẹ́ bá mi sọ̀rọ̀ àṣẹ kàtẹ́ tó lọ síbi ọ̀rọ̀ Ọlọ́run ẹ bá mi sọ̀rọ̀ àṣẹ sínú ojú gbogbo ojú tó ń wò wá pátápátá. gbọ́ ìwọ tó ń wò mí lọ́jọ́ òní ayọ̀ rẹ dé olúwa bu ọlá sínú ayọ̀ rẹ ògo rẹ ó bú jáde ikú ò ní pa ọ́ ilé ò ní lé ọ ọ̀nà ò ní nà ẹ́ àwọn ọmọ rẹ wọn á dàgbà wọn á darúgbó ìwọ náà wà ní sọnù á da fún ọ tilétilé á da fún ọ tọmọtọmọ nínú ọdún yìí wàá rí ibi gbà wàá rí bá ti ṣe wàá rí bó ti máa rí á rí fún ọ dáadáa ọ̀tá rẹ ò ní borí ẹ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Kristi olúwa wa. Ah mi gbogbo àwọn tá a bá nígbàgbọ́ wípé àṣẹ ti jáde bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ti jáde àṣẹ dẹ̀ ti gùn bẹ́ẹ̀ náà ló máa rí bàbá máa bá wa sọ̀rọ̀ ní àkórí tí a pè ní ọ̀rọ̀ Ọlọ́run lénìí ẹ wá bá mi mú bírò àti ìwé ká máa kọ sílẹ̀ nítorí pé á tún wúlò fún ọkàn wa lọ́jọ́ iwájú bàbá wa ẹgbẹ́ ńlẹ̀. ẹ pẹ̀lẹ́ Jòhánù kínní ẹsẹ̀ kínní ó ní ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ hmm. ní ọ̀rọ̀ ti wà hmm. ó ní ọ̀rọ̀ náà sì wà pẹ̀lú ọlọ́run hmm. ó ní ọ̀rọ̀ náà sì ní ọlọ́run bíbélì wípé ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọlọ́run dá ayé àti ọ̀run ayé wa wà ní júùjù òkùnkùn wa borí ayé ṣùgbọ́n ẹ̀mí ọlọ́run rá bàbà lórí omi olúwa sì wípé jẹ́ kí ìmọ́lẹ̀ wà agbára tí ń bẹ́nu ọ̀rọ̀ ó gbé ìmọ́lẹ̀ jáde hmm. òkùnkùn sì farasì hmm. mo súre lọ́jọ́ òní pé bí ẹ ṣe ń gbọ́rọ̀ ọlọ́run hmm. òkùnkùn inú ayé yín ogun inú ayé yín kò wọlẹ̀ ó ní òkùnkùn inú ayé yín ogun ayé yín kò wọlẹ̀ ọ̀rọ̀ la fi dá ayé ọ̀rọ̀ la fi dá ènìyàn ọlọ́run ní ọ̀rọ̀ tí ń fi ọ̀rọ̀ yọjú ọ̀rọ̀ mẹ́nìyàn lọ́jọ́ òní mo yẹ sọ̀rọ̀ lọ́jọ́ òní gbogbo ohun tó bá jẹ́ àìsànnú ara ẹ inú egungun inú ojú inú kídìní ó yẹ kó máa disappear kó máa pòórá kó máa pòórá jésù kristi olúwa wa. àmín jésù. mo fẹ́ ka ìwé matthew mm. matthew kọkànlá hmm. kejì dín ní ọgbọ̀n hmm. ó wí pé ẹ máa gbọ́ o hmm. ó ní ẹ wá sọ́dọ̀ mi ìwọ tó ń ṣiṣẹ́ takuntakun. ìwọ tó ń ṣiṣẹ́ bí ẹranko hmm. ìwọ tí ayé ò fẹ́ kí o lálàáfíà hmm. ìwọ tó ń láàgùn tó gùn ń bú ọ hmm. ṣùgbọ́n ọ̀rọ̀ oúnjẹ jẹ ó ní o wá sí ọ̀dọ̀ mi Jésù ló sọ bẹ́ẹ̀ Jésù tó jẹ́ ọ̀rọ̀ ó ní kí o wá ó ní òun á sì gbé ẹ̀rù orí ẹ̀ òun á gbé e lẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tó farahàn tó dọmọ ènìyàn tó dọmọ Ọlọ́run ó sì ń sọ̀rọ̀ báyìí pé lọ́jọ́ òní ogun kógun tó bá wà nú ayé rẹ lọ́jọ́ òní hmm. ó dópin mo sọ̀rọ̀ náà sínú ayé rẹ hmm. ọ̀rọ̀ ìgbàlà hmm. ọ̀rọ̀ tó mú iná jáde lọ́jọ́ òní sẹ́ẹ̀ agbára tó lóò ní tọ́jọ́ mm. agbára tó lóò ní lọlé ọkọ mm. agbára tó níwọ̀n náà ní ra mọ́tò agbára tó níwọ̀n náà ní kọ́lé mm. ó yá ilẹ̀ kó máa lalu kó máa gbé wọn mì. bí olúwa ti ń bẹ tẹ́mi lẹ́sìn wà láàyè wọ́n gbá ìwọ tó ní pé ó ti yẹ ti tán mo sọ̀rọ̀ iye sínú ayé ẹ̀ ó yá gba iye gba iye gba iye ìpínlẹ̀ ayé rẹ ó yá kó gba iná ọlọ́run kó dáa fún ọ Jésù Kristi olúwa wa. àmín jésù. ọ̀rọ̀ ọlọ́run ṣe pàtàkì. Mm-hmm. tí a bá dúró sórí ọ̀rọ̀ tí ó gbẹ́nu bíbélì mm. pàápàá jùlọ lórí àwọn ètò oríṣiríṣi ayé mm. ètò ìgbéyàwó mm. ètò ìsọmọlórúkọ ètò ìdàgbà ètò àtiṣe àtiṣòwò téèyàn bá dúró sórí ọ̀rọ̀ ọlọ́run kò kí ń rí ìjákulẹ̀ ẹni tó bá gba ọlọ́run gbọ́ yóò gba ọ̀rọ̀ rẹ̀ gbọ́ ọlọ́run bíbélì wípé ọlọ́run tó ọlọ́run fẹ́ràn ọ̀rọ̀ ẹ̀ even ju orúkọ ẹ̀ lọ ó gbé ọ̀rọ̀ rẹ̀ ga so ọ̀rọ̀ ọlọ́run kẹ́ máa wá ó tún wípé ó ní ẹni tó bá ẹni tó bá képe ọlọ́run hmm. yóò rí ìgbàlà hmm. now tí ọ̀rọ̀ ọlọ́run bá wá jẹ́ pàtàkì hmm. ìjẹ́wọ́ ní bíbélì ìjẹ́wọ́ ń lọ àgọ́ àwọn ọmọ ọlọ́run ìjẹ́wọ́ ìjẹ́wọ́ ń ka bíbélì rẹ àbọ̀ ń fi bíbélì rẹ rọrí báwo ló ṣe ń lo bíbélì rẹ ìjọ ń gba àdúrà tàbá wọn ń gba àdúrà ṣá ń gba ọ̀rọ̀ ọlọ́run ní àdúrà ẹni tó bá ń gbàdúrà tí ó gbàrọ̀ ọlọ́run ládùú àdúrà kò mú òfin tí ń bẹnu ọ̀rọ̀ ọlọ́run wá ni lórúkọ ti bàbá lórúkọ ti ọmọ kí ẹ̀mí ọlọ́run kó bàlẹ̀ ọlọ́rí kí àti gbé ọ̀rọ̀ ọlọ́run mi àti jẹ ọ̀rọ̀ ọlọ́run láti sọ síta kó mm. wọnú ayé yín kó dáa fún yín ilé yín ò ní túká o jésù kristi olúwa wa. àmín lórúkọ jésù Eh, bàbá wa bí wọ́n ti ń bá wa sọ̀rọ̀ lọ́rùn ó sì ń wọ̀ mí lákìnyẹmí ara bàbá wa yìí sì máa ní àǹfààní láti tún bá mi tú tú ọ̀rọ̀ yìí palẹ̀ ní àwọn àsìkò yìí ẹ̀ ń sàn kankan pé ọ̀rọ̀ Ọlọ́run ó ṣe pàtàkì ká gbé síwájú gbogbo nǹkan tá a bá ń ṣe a fẹ́ sọmọ lórúkọ o a fẹ́ ṣègbéyàwó o a fẹ́ ṣe gbé àyàn tí ẹ̀ ń sọmọ lórúkọ àbí gbogbo ìgbésẹ̀ tí èèyàn fẹ́ gbé báwo gan-an la ṣe tún lè gbé ọ̀rọ̀ Ọlọ́run torí ọ̀pọ̀lọpọ̀ ojú ló ń wò yín wọ́n tún fẹ́ mọ̀ sí i nínú ìwé òwe yes sir èjìlélógún ẹsẹ̀ kìíní hmm. ó ní orúkọ rere sàn hmm. ju wúrà àti fàdákà lọ ó túmọ̀ sí pé tá a bá wo ohun tí bíbélì sọ hmm. tá a bá máa sọmọ lórúkọ ká wá orúkọ rere fún ọmọ òun ọmọ tó o bá lórúkọ rere nígbà tá a pàdánù ayé ẹ̀ ni nígbà tí Jákọ́bù tó bá Ọlọ́run jàkadì torí pé olúwa ẹbùkún mi ẹbùkún mi ọjà títí òwúrọ̀ nígbà tọ́lọ́run máa dá lóhùn ó ní kí lorúkọ rẹ̀ ó ní Jákọ́bù ó túmọ̀ sí olè hmm. four one nine ó láti òní lọ màá bùkún ẹ ṣùgbọ́n ìbùkún ti máa fún ẹ ní orúkọ tuntun ó wá yí orúkọ rẹ̀ padà láti Jákọ́bù ó sọ di Israel hmm. ó wá túmọ̀ sí pé ó dọmọ ogun Ọlọ́run ẹni tọ́lọ́run yàn hmm. orúkọ yẹn wá rò tó wá di ọ̀rẹ́ Ọlọ́run orúkọ máa ń roni nígbà tí Abraham mọ Ọlọ́run tó o tí ní májẹ̀mú pọ̀ lọ́rùn orúkọ ẹ̀ ń jẹ́ Abraham nígbà tó wá ní májẹ̀mú pọ̀ lọ́rùn ọlọ́run yí orúkọ ẹ̀ padà ó kúrò láti Abraham sí Abraham Sọ́ọ̀lù ń kọ́ apànìyàn ni nígbà tó lọ́n bá ní májẹ̀mú ó yí orúkọ rẹ̀ padà láti Sọ́ọ̀lù ó sọ di Paul hmm. Peter ń kọ́ he was a dead doubting Thomas. Hmm. hello aláìgbàgbọ́ aláìgbàgbọ́ Peter orúkọ ẹ olúwa pé láti òní lọ lórí ohun tí o sọ yìí hmm. nígbà tó ní pé kí ni àwọn ènìyàn ń pè mí tí jésù ní pé kí ni àwọn ènìyàn ń pè mí ó ní ẹ̀yin ní olùgbàlà ó lórí òtítọ́ tí o sọ yìí à á gbé ìjọ ọlọ́run kalẹ̀ ìjọba kankan ìjọba kankan kò ní lè dúró níwájú ìjọ ọlọ́run hmm. so orúkọ rere sàn orúkọ máa ń roni hmm. nígbà tí sára àti òrò ọmọ bí orúkọ lóòrò nígbà tó máa rí ọmọ bí tọ́lọ́wà yí orúkọ ẹ̀ padà ó di ọlọ́mọ hmm. Hmm. ó di ọlọ́mọ. ọ̀rọ̀ lẹ́gbọ́n gbogbo ẹ̀yin ará ilé wọ́n ní ó ṣe pàtàkì ká gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe pátápátá bóyá àwọn fẹ́ ṣe ìgbéyàwó ni o àbímọ tuntun ni ká gbé síwájú ọ̀rọ̀ Ọlọ́run nítorí pé ọ̀rọ̀ Ọlọ́run nìkan náà ni kì í jáni kunlẹ̀ bíbélì sọ wípé èmi gbé ọ̀rọ̀ mi ga pàápàá ju orúkọ mi lọ bàbá wa ẹkú àtótónu látàárọ̀ ẹ nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí bóyá kí n tún wá sáré béèrè eléyìí kó tó di pé a mẹ́nu kúrò nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí ọ̀rọ̀ Ọlọ́run bó ṣe a mọ̀ wípé bíbélì sọ wípé ní àtètè kọ́ṣe ni ọ̀rọ̀ wà ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà ọ̀rọ̀ yìí ó di ara ẹlòmíì nípa àwọn èèyàn tó ń wò yín nínú ilé wọn sọ pé ẹ kí tiẹ̀ ni ọ̀rọ̀ Ọlọ́run yìí gan kí ló kí ló túmọ̀ sí báwo la ṣe lè máa lò ó. ọ̀rọ̀ ọlọ́run jẹ́ òfin hmm. tí a fún gbogbo èèyàn láti fi jẹ́ ènìyàn hmm. òfin tí a fún àwọn òkè sánmọ̀ hmm. tí a fún àwọn ilẹ̀ tí a fún àwọn òkùnkùn láti jẹ́ kí o ní àyè lórí ayé láìsí òfin ọwọ́ ayé bá ọ nígbà tó bá lófin lọ́wọ́ pé ìwọ ọmọ ọlọ́run ọlámi jésù kristi ní ara rẹ agbára kágbára tó fẹ́ kọjú rẹ mm. òfin á dúró mm, mm. òfin ní pé ikú ò ní pa ọ́ ìwọ yóò yè láti ṣe kí ni láti máa dúpẹ́ láti máa ka ohun rere tó lúwa ti ń ṣe tí ò bá wá ní òfin yan lọ́wọ́ wàhálà dé torí ìwọ gan fúnra rẹ òfin ló gbé ọ jáde kí ló òfin náà òfin náà ni ọ̀rọ̀ Ọlọ́run tí à ń pè ní the law of the Lord tí a bá wọn mú òfin tí a fi ń kọ́ àwọn ọmọ wọn àwọn ọmọ wa di amòfin hmm. amòfin amòfin ọlọ́run hmm. ẹ ṣe amòfin ayé o hmm. amòfin ọlọ́run ẹni tó bá mòfin ọlọ́run ló máa ń mòfin ayé ẹni tó bá mòfin ọlọ́run ló mọ ìgbàlà ló mọ tó ń lé ìgbà lọ́wọ́ ọlọ́run ẹni tó bá mòfin ọlọ́run ní èṣù ò lè tìbúṣubú ẹni tó bá mòfin ọlọ́run ló mọ̀ ń pé àwọn èèyàn lè kóra jọ ṣùgbọ́n tó bá kóra jọ nítorí ìtìyẹ bíbélì rí wípé òfin wípé wọ́n máa túká ni ẹni bá mòfin ní olúmọ̀ ń pé ẹni tó bá ṣe yẹn kan ègún òkè ń mu hmm. tí òfin bá ti dúró ọ̀rọ̀ ẹ lọ́run dúró nù hmm. tó bá sì ṣe mọ òfin wàá rí ìgbàlà wàá rí bá ti ṣe wàá rí gbígbé gbà òfin náà ó ń bẹnu báíbù that is tó bá lè kábẹ́lì tó wà lọ́wọ́ rẹ hmm. wàá rí àwọn òfin tó gbà ẹ́ láàyè láti máa yan falafala ẹ̀ló wọ́n ní ọmọ bàbá làwọn ń ṣe nígbà ìgbàgbọ́ nínú Jésù ṣebí bàbá mi ló nílẹ̀ o kí n máa rìn kí n máa yan falala tó o bá mòfin òní mọ̀gbọ́n ọmọ ọlọ́run ni ọ́ nígbà tẹ́mi ò tí ì mọ̀ òfin mo jìnnà sọ́lọ́run mo rò pé hmm. ọlọ́run kórìíra mi ni hmm. àjọ ọlọ́run wá mi kiri hmm. mo wá rí inú ìwé òfin pé ah jésù kú fún mi nígbà tí mo ní kó kú fún mi mo súré tọ ọlọ́run wá láti ìgbà yẹn olúwa gbàkóso ayé mi wọ́n fi òfin wọ́n fi ń dábìrà àwọn ènìyàn afọ́jú ríran arọ ń dìde nítorí kí ni òfin ti sọ pé tábà ti lè polúkọlúwa lórí lórí kankan olúwa yóò dá wa lóhùn á dá fún yín ẹ mọ̀rọ̀ dání ọ̀rọ̀ ọlọ́run ó ṣe mm. pàtàkì ó jẹ́ òfin tágbàrin láyè láti yan falafala lórí ilẹ̀ ayé yìí. ẹ ṣeun bàbá wa ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ lẹ́nu bàbá wa lénìí ó dẹ̀ dá mi lójú pé a ti mú dání nítorí nígbà tí ò tiẹ̀ kọ́kọ́ yé mi ó ti wá yé mi báyìí gbangbangbangba ó ti wá yé ẹ̀yin náà nígbà ọ̀rọ̀ ọlọ́run náà ni òfin tá a nílò láti máa tọ́ ìpasẹ̀ wa nínú gbogbo nǹkan kí nǹkan tá a bá ń ṣe pátápátá gbogbo ẹni tó bá ti ní ọ̀rọ̀ Ọlọ́run ó ti ní ohun gbogbo ẹ ọ̀rọ̀ tá a ti ń sọ bọ̀ látàárọ̀ nìyẹn gẹ́gẹ́ bí atótónu pé ká tọ́ ọmọ wa ní ọ̀nà tí ó rìn ká fi ọ̀rọ̀ Ọlọ́run ká fi tọ́ ọmọ wa ohun tó ṣe pàtàkì tó ṣe kókó ni bàbá wa ẹ̀rọ àṣà ẹ ní báyìí a ti fẹ́ máa mú ètò yìí lọ sí ìdánu dúró náà nìyẹn ẹ bá mi dárúkọ orúkọ ti yín ẹ káwọn aráalé wọn fẹ́ gbọ́ láti ẹnu yín àti ilé ìjọsìn yín àti gbogbo ibi tí àwọn aráalé tán ti lè tẹ̀lé yín social media sí yín pátápátá nítorí àwọn kan ṣì ní ọ̀rọ̀ tán fẹ́ bá yín sọ tí èmi ò tí ì bá yín sọ. okay orúkọ mi ni Bishop Evans Israel Àìgbé wọ́n tún mọ̀ mí sí Démiládé mhm. Aládékìnẹ́gàn mm. Ajagunlá wọ́n tún mọ̀ mí sí orí adé mm. olúwa fọlájìmí mm. olúwa pèmí síre á dá fún yín àwa láti ìjọ Christ Soldiers International Ministry ní number one triangle close osaro junction Àkútè ẹ lè rí mi lórí Facebook Evans Israel Aigbe lórúkọ mi email eh, mi jẹ́ bishopaigbe@gmail.com ẹ ṣé olùwàgbàdo ayín. Hmm. ẹ ṣeun bàbá wa ẹ kú àtúntòrò ṣé tí n bá tún wá pè yín sórí ètò Ògo Ìgbàlà lọ́jọ́ mi ṣe máa jẹ́ mi. a máa wá ẹ ṣe àdúpẹ́. a dà fún yín. yes sir. ẹ yára lé Yorùbá sọ pé òun ni ká jẹrọ pẹ́ lẹ́nu ṣùgbọ́n òfò fún òun yẹn ò jẹ́ ó dá mi lójú pé a mú oríṣiríṣi dání lórí ètò lénìí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 facebook mi o instagram mi twitter àtọ̀nàbàjò ọ̀làwálé tẹ́yìn bá wá jẹ́ ìránṣẹ́ ọlọ́run bíi bàbá wa tẹ́yìn náà fẹ́ darapọ̀ mọ́ mi lórí ètò ẹ ṣe àwọn àtẹ̀jíṣẹ́ ń ṣọwọ́ sí mi tàbí kẹ́ ẹ pè mí tí ó bá jẹ́ olórin ẹ̀mí gẹ́gẹ́ bíi tèmítáyọ̀ tán ti tó ti bá wa sọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lé ní ẹ pè mí tàbí kẹtẹ àwọn àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sí mi gbogbo polówó ọjà yín kọ́ tàbí gbogbo nǹkan tẹ́ ẹ fẹ́ kó síta nílé ìjọsìn yín ẹ fẹ́ ṣe anniversary ẹ fẹ́ ṣe ìdún ìfilélẹ̀ gbogbo ẹ̀ pátápátá ẹ pè mí màá bá yín kó síta bí ọmọ ọjọ́ mẹ́jọ nítorí tí náà la wà lórí Orísun ni mo ti dágbére lórí ètò náà